We are grateful, oh Lord. We are grateful. We are grateful, oh Lord. Yeah, for all you have done for us. Hallelujah. We are grateful, oh Lord. Oh, yes. That is what Nigerian children are saying. People in Nigeria, people, Nigerian children, Nigerian people in America. Hey! Ó yà mí lẹ́nu. Lọ́ bá gbé flag o. Lọ́ bá bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn kíkan, kíkan, kíkan, kíkan, kíkan, kíkan pé àwọn ti bọ́rí, pé Trump ti kó, ó ti, ó ti, ó ti return gbogbo ìgbèkùn wọn tí, tí wọ́n fẹ́ tì wọ́n sí, tó tì wọ́n sí tẹ́lẹ̀ láti bí ọdún mẹ́rin sẹ́yìn, ọdún mélòó sẹ́yìn. Wọ́n ní kọ́kùnrin máa bọ́kùnrin sùn kí kan máa ṣe ìṣekúṣe bó ṣe wọ́n, ṣé mọ̀ pé kì í ṣe ìlú Ọlọ́run nìyẹn? Ó ti kúrò ní ìlú Ọlọ́run, ó ti, di ìlú, èṣù torí kì í ṣe gbogbo nǹkan tí èṣù bá ń ṣe tí, ò ń ṣe which is contrary to the word of God, what God have created. Pé kì í ṣe, ó sì wà contrary tí èṣù ni. Àáà, ah, ah, this is very glaring pé ti èṣù ni. Kọ́ lọ́run kó gbà wá bẹ. Trump pẹ̀lú bó ṣe ń campaign, campaign, campaign pé à, ah, àwọn máa wá sí, ó máa sí, ó fẹ́ wá sí Nàìjíríà. Nínú year yìí náà ni. Pé kó wá sí Nàìjíríà, káwọn ọmọ Nàìjíríà gba òun láàyè. Pé tóun bá ti wá, tóun bá ti win election yìí, pé òun máa ṣe báyìí, òun máa ṣe báyìí, òun máa ṣe báyìí. Gbogbo àwọn ọmọ Nàìjíríà, kò sí nǹkan tó béèrè lọ́wọ́ òun tó òun ní ṣe. Bẹ́ẹ̀ ni àwọn alágbádá, that is, àwọn. Eh, politicians kan tán bá ti tán bá ti fẹ́ gbàjọba wọ́n ní ẹnu wọn máa máa dùn ọ̀rọ̀ máa dùn bí oyin lẹ́nu jẹ́ kí wọ́n dórí àlééfà um hmm, kán dórí àlééfà tara wọn nìkan ló kù tán máa lépa wọn ò ní rántí wa wọn ò ní rántí wọn ò ní rántí mi wọn ò ní rántí ẹ̀yin wọn ní owó tí fámìlì wọn fi ń se ẹwà ní fún fún ajá wọn lójúmọ́ pé kò tó tó yẹ kí fámílì jẹ owó tí fámílì yẹ kó fi ṣoúnjẹ fún àwọn ọmọ wọn ní lódindi ọdún ọdún mọ́dún kò tó se ẹ̀wà fún ajá àwọn lójúmọ́ ìyẹn àwọn politicians yẹn ó tó fún wọn o. Hmm. so òun ló fa we are grateful to the Lord ní nǹkan tí Ọlọ́run ṣe kó wá tún dúró síbẹ̀ náà wọn bá ní kò sí háàhà wọn fẹẹ pa bíbélì rẹ pátápátá so ìlú tí ìlú tí ò bá ti fi tọlọ́run síwájú ìlú náà lè fara sí i mm, mm, hmm. ìlú yẹn ò lè dúró kò lè stand àbí kí ni ìfarasin ní yorùbá cycle mo right ẹ jọ kẹ kẹ bá mi gbà bẹ́ẹ̀. So tó bá pé mi ò dé right kẹ dáríji. So we don't know irú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nígbà yẹn tó bá jẹ́ wọ́n tún continue pé kí tí Trump bá wọlé again pẹ̀lú gbogbo promise tó ti promise a gbà lágbára Ọlọ́run, máa lò láti, láti fulfill àti láti ṣiṣẹ́ ẹ̀. kó ṣàánú. Àdúrà ni o, a gbọdọ̀ gbà. Wọ́n ní ká gbàdúrà fún Jerusalem kí àwọn tó wà níbẹ̀ kó lè ṣe rere. Ẹ jẹ́ ká gbàdúrà fún Trump. No matter what devil may say, God will never allow the devil láti, láti exist in the name of Jesus. Na him o, lọ́ bá ní àwọn, àwọn Nàìjíríà in particular, wọ́n sọ pé àwọn èèyàn dúdú black people, àwọn èèyàn dúdú black people àwọn ni wọ́n, wọ́n jáde jù láti jẹ́ kí Trump win election. Wọ́n ní dídá tí àwọn òyìnbó yẹn, hmm, even àwọn family ẹ̀ gan, wọ́n ò fẹ́ kó win election. But ẹ wá wo iṣẹ́ Ọlọ́run, ẹ wá wo ohun tó Ọlọ́run lè ṣe, tó Ọlọ́run ṣe, ó farahàn ó fara hàn pé a pé àníṣe iṣẹ olúwa máa tẹsíwájú wọn mú bíbélì padà sí sí bó ṣe yẹ kó rí wọn tẹlẹ báyìí wọn tọnà wọn yí wọn tọnà bíbélì upside down wọn bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ iṣẹ èṣù tó ṣe èṣù bẹ̀rẹ̀ sí ní ìjọba ìlú amẹ́ríkà Ah! Great o, great o. Bó ṣe great bẹ́ẹ̀ náà làwọn Nàìjíríà náà ṣe máa great o. fún Nàìjíríà o. Ti Nàìjíríà tó bá dẹ̀ kọ̀, tó kọ̀ fún òótọ́ àti lódodo, hmm, ìyẹn náà máa le díẹ̀ o. Ìyẹn náà máa le díẹ̀. Wípé gbogbo nǹkan tí a bá ń ṣe ní Nàìjíríà pé máa àwa gan-an à bọ̀ tírẹ́sì gay ní nàìjíríà torí nígbà tán tí bọ̀bọ́ yẹn tí tí the other man tó kọ́kọ́ jẹ obama tó pe luck. pé goodluck o wá o nǹkan tá à ń introduce sí amẹ́ríkà lélẹ́yìí o àwa náà fẹ́ kí nàìjíríà káwọn náà participate káwọn náà wá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa hùwà bí ti Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ń ṣe nǹkan tí tó tọ́ nígbà yẹn. Ṣùgbọ́n bí Obama dé, ó ní kí òun introduce irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ká ṣe nǹkan, ká ṣe máa máa ṣe game, gay. Kọ́kùnrin máa àti obìnrin, ẹ̀, kọ́kùnrin máa ṣe bí ọkọ, kọ́kùnrin máa ṣe papọ̀ kóbìnrin àti obìnrin máa ṣe papọ̀. Irú ayé wo nìyẹn? Ṣé bí Ọlọ́run ṣe dá, dá wa tó kọ́ ẹ̀ lẹ̀ ní àtètèkọ́ṣe? Kì í ṣe bí ṣe dá wa lélè Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀. Kíákíá, kíákíá ni bọ̀bọ́ yìí dà padà fún. Jonathan Goodluck ó ní láyé, àwọn ò fi kọ́ àwọn bẹ́ẹ̀. Ìlú òun ò ṣe ìlú, ìlú èṣù. Religion òun ò ṣe religion èṣù ó ní ńlá pé wọ́n ní gbà. Kọ́ gbá ó. Pẹ̀lú bí ṣe introduce ẹ̀, tí wọ́n ṣe gbogbo ẹ̀, tí wọ́n fi ti máa, ó ní láyé. Ó ní Nàìjíríà ò lè gba ìgbàkúgbà bẹ́ẹ̀ because ó fi tọ́, ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ó fi tọ́ Ọlọ́run síwájú. Iyẹn Goodluck, ó fi tọ́ Ọlọ́run síwájú. Ó ní, "À, ah, ẹ rí pé ìjọba ẹ rọ̀ wá lọ́rùn. Gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn. Nígbà tí gbogbo wa ti ń parọ́ ẹ̀yìn, nǹkan ti fẹ́ wọn o, nǹkan ti ń ṣe, a ti ń rí traces ẹ̀ pé nǹkan fẹ́ wọn. Kì í dẹ̀ ṣe òun náà ni. Àwọn, àwọn ará bí, àwọn ará bí ni, àwọn ará bí tó, tó, tó, tó fẹ́, tó, tó fẹ́ pa, tó fẹ́ máa pa, pa èèyàn lẹ́kún jayé. Ẹni ẹlẹ́ni rí pé à, àwọn kíní yìí máa fẹ́ kó bá òun kẹ̀. Wọ́n máa fẹ́ kó bá òun kẹ̀. Tó ń pa èèyàn, tó ń ṣe gbogbo ètò jẹ́ pé wọ́n, wọ́n, wọ́n fẹ́ ba ìjọba jẹ́ mọ́ òun lọ́wọ́ ẹni ẹlẹ́ni yẹn á tètè retire. Ọlọ́run really, ó really kó yọ ní just four years tó ṣe yẹn. Ó lóhùn kẹ̀. Ó ní yangi má bá tòun jẹ́ epo lòun wú, ó yá tètè resign. Nígbà táwọn èèyàn bí èṣù, èṣù bí èèyàn táwọn náà fẹ́ wọlé ló wá sọ pé ẹ́, agbára wọn ò gbé. Ọlọ́run ló dẹ̀ ló pé ó yá tètè kúrò kó tó kan àbùkù. Bó ṣe ya resign ni. Kíákíá sì ya congratulate Buhari pé congratulations. Ẹ́, ẹ máa gbé wàhálà yẹn lọ bóun ṣe àṣé nǹkan tó ń fẹ́ wàhálà tó ń bí tí wọ́n ṣe ṣe bẹ̀rẹ̀ wàhálà ni wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn. Títí, títí, títí, títí, títí òun náà lo gbogbo eight years nínú ìnira. Ẹ ti ìnira náà ó yí, ó yí, ó yí, ó yí, ó yí gbé pẹ́lú, ó yí gbé pẹ́lú díẹ̀. Bí bàbá Tinubu ṣe wá wọlé báyìí ló wá fọ́ gbogbo èèyàn kan, ìyànga ló fọ́ gbogbo ẹ̀ lójú pẹtẹpẹtẹ. Ẹ́! Wọ́n ní who does that? Ta ló ṣe irú ẹ̀ rí? Tí ó bá jẹ́ bàbá Tinubu ṣe gba ìgbàkúgbà láàyè ló bá le ṣan, ló le ṣan, ló le ṣan. Wọ́n ní ṣèbí, wọ́n ní ajá tó bá fẹ́ sọnù kò ní gbọ́ fèrè ọdẹ náà. Irú ẹ náà ni ti bàbá Tinubu. Gbogbo èèyàn ń pariwo, pariwo pé "àh! Àh! Eléyìí pọ̀ o. Ẹ̀ bàbá Tinubu eléyìí pọ̀." Ṣèbí ó yẹ kí bàbá Tinubu kó sinmi ẹ̀dọ̀, kó fà wálẹ̀ díẹ̀. Irọ́ o, kàkà kó dẹ̀ Kàkà kó dé lára ìyá ìjẹ, níṣe ni, níṣe wọ́n lóbìnrin ló ń bí jọ. Ó wá ń le koko koko ko bí ewé àgbọn. Àh! Ó mà ṣe o. Baba Tinubu, ẹ jọ ẹ tètè mọ bí ẹ ṣe máa gba Ọlọ́run láàyè nínú ayé yín o. Ẹ gba Ọlọ́run láàyè. Ẹ wo bó ṣe ń jubiléètì. Bí i pé olùgbàlà wọn ti dé àwọn Nàìjíríà ní, ní Amẹ́ríkà, ní ìlú Amẹ́ríkà wọ́n gbé flag wọ́n bẹ̀rẹ̀ sí ní jubilate. Òyìnbó nìyẹn o, wọ́n jubilate fún òyìnbó. Mélòó mélòó ni àwa tí ó jẹ́ pé àwa èèyàn dúdú tá bá ṣe dáadáa, tá ṣe gíga. Ọlọ́run á kun lọ́wọ́ o láti ṣe nǹkan tó promise o, tó mọ́ promise àwọn èèyàn dúdú yẹn Trump. Ó sọ, ó ní, ó ní kí wọ́n gbà òun láàyè pé kí wọ́n jọ kí ìjọba náà, ó wà, ó lóun máa wá sí Nàìjíríà pé òun wá campaign, pé kí wọ́n dáríji òun pé by the time tí àwọn Nàìjíríà bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pé òun á ràn wá lọ́wọ́. Ọlọ́run á kún lọ́wọ́, á ràn wá lọ́wọ́ lágbára Kristi, lágbára ẹ̀jẹ̀ Jésù. Since tó jẹ́ pé ó ti fi ti Ọlọ́run síwájú, á ṣe é ṣe fún Ó lágbára o. Bí mo ṣe rí àwọn ọmọ Nàìjíríà, wọ́n gbé flag Trump. Oh! Ó máa, orí máa wú o. Báwo ló ṣe dùn tó? We are grateful, oh Lord, we are grateful. We are grateful, oh Lord, hey, eh, for all you have done for us. Hallelujah. We are grateful, oh Lord. Báwo ni bá ṣe dùn tó? Ọlọ́run kó jẹ́ kí ó ṣe é ṣe fún ẹ̀yin èèyàn wa. Ẹ bá a lọ sí comment section. Kẹ bá wa, kẹ bá sọ ìwọ̀nba nǹkan tẹ́yin náà bá rí. Ǹjẹ́ kì í ṣe ayọ̀ ni? Ayọ̀ ni. Thank God. Ẹ bá like, kí ẹ bá subscribe, kí ẹ bá share. Thanks. Mission ṣé Bye.